ètò Ògo Ìgbàlà náà la ṣì wà ṣùgbọ́n a ti ń kásẹ̀ ètò ńlẹ̀ fún tọjọ́ tòní díẹ̀díẹ̀ mo lérò pé ẹ ti rí ọgbọ́n ẹyọ kan tàbí méjì kan nínú ọ̀rọ̀ ìṣítí tí màmá wa prophetess Kẹ́hìndé Ayédè tí wọ́n ti fi ń ṣí wa létí tí a pe àkórí rẹ̀ ní àwáwí mo sọ fún yín mo fi dá yín lójú pé a máa tẹ̀síwájú lórí àkọlé yìí lọ́sẹ̀ tó bọ̀ torí pé ọ̀rọ̀ pọ̀ gidi gan nínú ìwé kọ́bọ̀ ṣùgbọ́n màmá wa ṣì wà nílé agodo pẹ̀lú wa ẹ ṣé màmá ẹ bá wa tẹ̀síwájú níwọ̀nba díẹ̀ ìjà àti èdè àìyedè láàrin ọkọ àtìyàwó. lára àwáwí náà nìyẹn. lára àwáwí ni hmm. kò ní mú kí ìyàwó mọ̀ pé òun jẹ̀bi hmm. ọkọ ò ní gbà pé òun jẹ̀bi wọ́n wá máa wá àwáwí láàrin ara wọn. ó tún máa ma fa ìfigagbága. a tún wá di ní ńlá á hmm. di ohun tí apá ò ní ká láti lè tọrọ fún ìdáríjì ìwọ mi dáríjì mi. Mm èmi náà ṣe é dáríjì mi. ṣé àwa ọmọ ènìyàn tá àti ẹ̀ lè bẹ̀rẹ̀ wa pé dáríjì mi láfẹ́ ọlọ́run tá a rí. Hmm. kò sí àwáwí ní ìjọba ọlọ́run ọkọ mi ni ò jẹ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ kò sí àwáwí hmm. ìyàwó mi ni ò jẹ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ kò sí àwáwí ọmọ mi ni ò jẹ́ ń ṣiṣẹ́ ìránṣẹ́ kò sí àwáwí níwájú ọlọ́run a ní láti máa bẹ̀bẹ̀ wólẹ̀ níwájú ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àwáwí àwọn ọmọ ènìyàn pọ̀. Mm ká má máa ṣàtúnwí asán ẹ wo bàbá wa ádámù bó bá jẹ́ wípé bàbá wa ádámù ó bá ṣe kò ṣe àwáwí níwájú ọlọ́run adam èyíbo ló wà tí mo wà ní ìhòhò torí tí òun wà ní ìhòhò kò ṣe kí ni kò dá ọlọ́run lóhùn báwo ni ìwọ ṣe mọ̀ pé ìwọ wà ní ìhòhò ṣebí obìnrin tó fún mi àwáwí bá bẹ̀rẹ̀ àwáwí bá bẹ̀rẹ̀ àwáwí bá bẹ̀rẹ̀ mo mọ̀ wípé bó bá jẹ́ wípé bàbá wa ádámù ó bá wólẹ̀ pé olúwa dáríjì mi mi ò mọ̀ pé bí tí ó yọ sí rí ẹlẹ́ṣẹ̀ ni mí hmm. mo ṣẹ̀ sí olúwa dáríjì mi bóyá ọlọ́run ìbá ronú ìbá tiẹ̀ tún wá wò ó pé àṣìṣe ni yẹ kí n dáríjì ẹ́ hmm. ṣùgbọ́n àwáwí yìí pọ̀ àti éfà náà nígbà tán máa bá éfà náà wí òun náà bẹ̀rẹ̀ àwáwí lórúkọ jésù gbogbo agbára èyí tó lè fẹ́ mú wa kùnà ògo ọlọ́run tí ń ṣe ẹ̀ṣẹ̀ mm. ọlọ́run á gbàdánù lọ́wọ́ wa gbogbo agbára bẹ́ẹ̀ ọlọ́run á sì sọ di asán bàmọ́ ẹ bá mi ka ẹsẹ̀ nineteen yẹn twenty two yẹn Èsíkà eighteen verse twenty two. gbogbo ìrékọjá rẹ tí o ti ṣe a kì yóò rántí wọn sí i a kì yóò rántí wọn nínú òdodo rẹ tí o ti ṣe ni òun yè. nígbà tí ènìyàn bá ti tí ò wá wà wí mọ́ tó ti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tó dẹ̀ ti kọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ tẹ́ bá wo àkókò tá a wà yìí àkókò lẹ́ǹtì la wà yìí àkókò ìdáríjì ẹ̀ṣẹ̀ ohun gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ń ṣe bọ̀ àkókò tó bẹ̀rẹ̀ sí ní máa bá tún ṣàwáwí mọ́ o ò ní ìdí àwáwí ìwọ ṣá máa bẹ ọlọ́run pé olúwa dáríjì mi dáríjì mi dáríjì mi ẹ bá mi lẹ́ṣẹ̀ tó parí yẹn kí n kásẹ̀ rẹ̀ káfíìrì tó kù sí ọjọ́ mìíràn. nítorí èyí ni àwọn júù túbọ̀ ń wá ọ̀nà àti pa á ọjọ́ ìsinmi jẹ́ nìkan ni hmm. ṣùgbọ́n ó wí pẹ̀lú pé bàbá òun ni ọlọ́run ń ṣe òun mú ara rẹ̀ bá ọlọ́run dọ́gba. ẹ má bínú first john five verse eighteen. first john mm. johannu kínní orí karùnún ẹsẹ̀ hmm. kejìdínlógún ó kà báyìí wípé àwa mọ̀ pé ẹnikẹ́ni tí a bí nípa ti ọlọ́run kì í dẹ́ṣẹ̀. hallelujah ma hmm. ṣùgbọ́n ẹni tí a bí nípa ti ọlọ́run a máa pa ara rẹ̀ mọ́ ẹni búburú ni kì í fi ẹni búburú ni kì í sì fọwọ́ kàn bẹ́ẹ̀ ni ẹ ṣé màmá wa ẹ ṣé màmá wa torí ta bá tún ní pé ká tẹ̀síwájú jù báyìí lọ àrùn ọjọ́ mùsùlùkùn lágbọ́rọ̀ lọ́yìn ibi gíga là ń lọ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ pàdé wa pẹ̀lú màmá wa prophetess kẹ́hìndé ayédè lórí àkórí tá a pè ní àwáwí kí lohun tó ń ṣe àwáwí lé lórí àwòránjọ́ músolókùn a fẹ́ máa dágbére lórí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí láyọ̀ la máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń kí wa lẹ́yìn tí wọ́n ti ń ṣùgbà wa dáadáa tí wọ́n sọ pé a gbọ́dọ̀ máa wá láyọ̀ ká máa lọ láyọ̀ lórí ètò Ògo pàápàá jùlọ pẹ̀lú ayọ̀ ń gbénú a Reverend Canon Akínyẹlé Ọmọyájowó láti ìjọ St Jude's Anglican Church ní Ọjọ́ta a kí yín Prophetess Bukky Etsy láti ìjọ ayọ̀ ní sábó akíwọn adẹ̀kí ẹni tọ́lọ́run mọ̀ ní àti ìjọ exox náà bẹ́ẹ̀ ẹ ṣe púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń fún àdúrà yín àti ìrànlọ́wọ́ yín lọ́lọ́kan òjọ̀kan ó ní ìbéèrè kan tá a jù sórí afẹ́fẹ́ lórí ètò yìí tó jẹ́ wípé àwọn tí ó ti àtẹ̀jíṣẹ́ wọlé wọn ò ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe ìbéèrè yìí ni mo máa jù padà wòlíì Èlíṣà nínú bíbélì nígbà ayé wòlíì Èlíṣà nínú bíbélì ọkùnrin ọlọ́rọ̀ kan wá bá wòlíì Èlíṣà nígbà ayé bíbélì ọkùnrin ọlọ́rọ̀ kan ó wá bá kí ni orúkọ ọkùnrin ọlọ́rọ̀ yìí àti pé kí ni wòlíì Èlíṣà sọ fún ọkùnrin ọlọ́rọ̀ náà wípé kó ṣe ìhà wo gan ni ọkùnrin ọlọ́rọ̀ yìí kọ sí ohun tí wòlíì Èlíṣà ní pé kí ó ṣe ẹ máa ti àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two four seven four nine two seven two tàbí lórí social media handles wa pátápátá kẹ́ máa bá wa pàdé lórí instagram ayọ̀ngbénu underscore alága bákan náà lórí facebook yetunde Dùdùyẹmí gbogbo yín pátápátá làkí gbogbo àwọn producer wa pátápátá nílé orísun nílé iṣẹ́ orísun pátá làkí àlùyìn lọ́gọ̀ ẹnu lágbára ìdùmàrè àkàndùn ní mú yín lọ́wọ́ láyọ̀ lẹ máa fi bá wa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ayọ̀ngbénu ó dìgbà.